Di di de de dìde tógúntógún dìde tìjàtìjà dìde alágbára dìde ọlọ́run mi kó wá ṣèrànlọ́wọ́ fọmọ rẹ de tija tija, di de alágbára. jíde ọlọ́run kó wá ṣèrànlọ́wọ́ fọ́mọ rẹ̀ jésù jà fún jà jà jà fún o jésù jà fún jà jà jà fún mi lórí omi kó jà fún jà jà jà fún lórí ilẹ̀ kó jà fún jà jà jà fún o jésù jà fún jà jà já mi o jésù já fún mi já já já mi lórí mi kó já fún mi já já já mi lórí le kó já fún mi já já já mi o oh. agbára èṣù dà níbi tí jésù gbé agbára èṣù dà kò sí o ti wo kò sí o ti wo kò sí o ti wo agbára èṣù dà níbi tí Jésù gbé ń jọba agbára èṣù dà kò sí o ti wo kí lẹ ò lè ṣe ọlọ́run mi kí lẹ ò lè ṣe ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run kí lẹ ò lè ṣe kí lẹ ò lè ṣe ọlọ́run mi kí lẹ ò lè ṣe ta lẹ ò lọ ọlọ́run mi talẹ̀ ò jùlọ. ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run talẹ̀ ò jùlọ. talẹ̀ ò ọlọ́run mi talẹ̀ ò Dìde tógúntógún, dìde tìjàtìjà, dìde alágbára dìde ọlọ́run mi kó wá ṣèrànlọ́wọ́ fọ́mọ rẹ dìde tógúntógún dìde tìjàtìjà dìde alágbára dìde ọlọ́run mi kó wá ṣèrànlọ́wọ́ fọ́mọ rẹ.